kóbìnrin wa bọ̀ mọ́ kọjáde kọ́ má sọ fẹ́ni bọ̀dì ńgbọ́ ọba dẹ̀ wù náà ní òde bẹ́ẹ̀ wá after three months gbogbo bí ìjà àsìkò tó fi jáde gbogbo ń tọ́lọ́wọ́n bá ní ọmọ sẹ́bílẹ̀ tọ́ ntí máa bírú nǹkan báyìí àti inú yàrá kan náà wọ́n jọ tí ọmọ kan bí iṣẹ́ wèrè náà ní nínú òfin ìmọ̀ kan o níta ń pè ní mímọ̀ kan o ni pé ọmọ ìwọ ọlọ́run ọba ọmọ òfin rẹ̀ torí bí yàn bá jẹ́ pòfẹ́sọ̀ tí ọba ti ní ìmọ̀ bí ó ṣe sin lọ́run ọba tí òfin ní jẹ́ àjọ gbẹ̀ndẹ̀ àríkẹ́ wọ́n mi náà jẹ́ àlejò àlà wọ́n wà nínú ògbóǹtarìgì nínú àwọn aláìmọ̀kan torí pé ntí èso ọ̀ràn yẹn lórí rẹ̀ ló ti ń tẹ̀bàtì lọ́rùn ẹ̀ ọwọ́ àmọ́ ní tìgìrìtì bí a ṣe kó kẹ́míkà nkankan ara kó ló wà èyí kéékèé lọ́kàn ṣùgbọ́n bó o láti fi nínú gbogbo ìgbà tí a fi ní rí ìbínú ọlọ́run ọba tọ́lọ́run ọba ó fi yọ́nú sí wa ní gẹ́gẹ́ bó sì fi rán òjìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam hada wal wajib ala kulli shakhs alladhi insan so ọ̀pọ̀lọpọ̀ agbọ́dọ̀ sọ ọ́ ìsọ̀rọ̀ sí àti ìròrí lórí ara wọn. adìyẹ ọ̀dà mi lógun nù èmi náà fọ̀ lọ́yìn kì í ṣe láàrin lọ́kọláya a gbọ́dọ̀ sọ̀rọ̀ fún gbogbo eléyìí now. now. those that died in fire accident have died as martyrs then how can we bury them if there are Muslims involved if only the skull remains. If this cause remains, you say Salat on this call. You say Salat, whatever remains, even if it is in a finger, you say Salat al Janaiza on that finger. Uh, if they were buried in a situation whereby uh, there were no Muslims around, you say Salat al for them. Uh, any Muslim who dies in a very in accidents, insofar as he's a Muslim, is a is a shaheed. Because the Prophet said, Do you think that it is only those who died in the path of Allah among in the warfront among my ummah who are martyrs? Then if you are thinking so, you have limited the numbers of martyrs in my ummah. Even those who died, who died as a result of ailment in their stomachs are martyrs. A woman who passes away during childbirth is also a martyr. Someone who had a house falling on him or her and died in that process is a is a matter one who died in a fire incident is a matter and so also is one who got drawn inside water the prophet ﷺ narrated these uh, these numbers of people in order to increase the fold of matayat may allah make us die as matayat yes. No. but in wọn á ní sọ kí náà jó nǹpa lá tòmátọ́ bá dé accident ẹni accident tó bá ṣẹlẹ̀ sí tó jẹ́ mùsùlùmí màtáàna. wọ́n tún béèrè pé báwo ni a ṣe ń ṣe tahajud àti àwọn nǹkan tá a lè ṣe nínú rẹ̀ christian tó ń gbà àwẹ̀ Ramadan ṣé ó ní ìsàn. ìtẹ̀yẹ̀ sí gbà àwẹ̀ Ramadan ni àkọ́kọ́ kó jẹ́ mùsùlùmí èkejì kó ti bàlágà ẹ̀kẹta kó má sí pẹ̀lú àwọn màwá ní òyìn lásìkò yìí tó fi lè gbà wẹ̀. bóyá ń rẹ́jẹ̀ ìbímọ lọ́wọ́ bóyá ó ní àìsàn tó jẹ́ wípé tó ní kó wọn gbà wẹ̀ ó lè la ẹ̀mí lọ tàbí ó wà nírìn àjò. tó jẹ́ ìrìn àjò tẹ́sí fọwọ́ sí kì í ṣe pé ó rìn àjò ọ̀fẹ́ lọ ah. so gbogbo àwọn nǹkan wọ̀nyí ah. ṣùgbọ́n kọ́ndíṣà ọ̀dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ntọ́jú bàlágà gbogbo àkọ́ ẹni tí ì ṣe mùsùlùmí tó lóun gba tó bí yọ ṣe ntọ́jú ọ̀ràn yẹn lórí náà tọ́ba ló ń kírun gan tí ìbá ṣe mùsùlùmí nǹkan nǹkan nǹkan ọkàn waste ọkàn waste energy ara rẹ̀ exercise nìsín kò ní ní ládàá ah, so advice tí wọ́n fún ni wípé kọ́mọ jíjẹ kọ́wọ́. báwo la ṣe wá ṣe tahajjud tó ti dáa jù ni wípé kéèyàn sùn kó jí lóru. kọ́ wa ra aka bí akásùbà tí ò bá rọrùn kéèyàn sùn kó jí wọ àsùbà tọ́ba pélé yìí ní rọrùn lọ́rùn kí márùn méje mẹ́fà mọ́kànlá tí ó bá kí wákàtà yóò kẹ́ kan sún tí ó bá kí méjì tí ó bá kí mẹ́ta ọbẹ̀ ta kí méjì náà òṣìṣẹ́ náírà islam tí bá mẹ́wàá kí àní ẹni tí ó bìkítà kíkí amúléèlì rẹ̀ ó sì dá tó bá fẹ́ gbòòrùn àyà kí rẹ̀ eléyìí ni àwọn àwọn ògbóǹtàdánsákì rẹ̀ rákà mẹ́ta ló wá fẹ́ kí ọbẹ̀ tàkù kí méjì kọ sálámà kọ wá kíkà tí n bá ń kí lọ tó bá débi. Aya ìkẹ́ kó tọrọ ìkẹ́ pípọ̀ fúnra rẹ̀ àwọn òbí rẹ̀ gbogbo àwọn mùsùlùmí náà fi kíyàmì ní òòró yẹn tó bá lọ sí sùjádà náà kó ṣàdúrà pípọ̀ afdọ́lù sọ̀làwàt tó lọ bẹ́ẹ̀ bá ṣe pẹ́ lórí ìmúsí bẹ́ẹ̀ ni ó ṣe lọ́lá sí i.

èyí ó kí mẹ́rin bọ̀rọ̀ gidi ó ṣe tẹ̀ṣáwò ní tìgbẹ̀yìn ọ̀sálámà ó kí méjì míì ó ṣe tẹ̀ṣáwò ọ̀sálámà ọwá kíkà ọ̀sálámà ọwá fẹ́ kí mẹ́fà ó lè kí ní méjì méjì méjì mẹ́rin kí méjì kà àkọ́kọ́ ọ̀sálámà méjì ọ̀sálámà méjì ẹlẹ́kẹta ọ̀sálámà méjì ẹlẹ́kẹrin ọ̀sálámà ọ̀sálámù ó tún kí mẹ́rin ní ìbọ̀rọ̀ gidi ọ̀sálámù ọ̀wá mú akáàkàn tàbọ̀ fẹ́ kí ni mọ́kànlá ó lè kí ni méjì méjì lọ́nà márùn kọ́ wá mẹ́yọ̀ kan ṣoṣo tàbó kí ni mẹ́rin bọ̀rọ̀ gidi mẹ́rin bọ̀rọ̀ gidi mi ó méjì ọ̀wá mú ẹyọ kan wá ó kí wítìrì mẹ́ta pọ̀ but kọ́mọ jókòó láàrin kọ́mọ fìjọ magrib ara wa but nínú òun rẹ̀ kó ṣe àdúrà tọ́pọ̀ kọ́ ní sùjádà àti lóòrò rẹ̀ tọ́lọ́mbà ti ń gbàrún rẹ̀ yọ máa wá gbogbo ẹ̀kọ́ but àsìkò tọ́lọ́run ọba ń gbàrún gbàdúrà jù lásìkò téèyàn súnmọ́ Ọlọ́run ọba jù nínú òun àsìkò téèyàn súnmọ́ Ọlọ́run ọba jù nínú òun lásìkò téèyàn fi ọba ara gbolẹ̀ fún ọlọ́run ọba ó ní ojú téèyàn fojú gbolẹ̀ fọlọ́run ọba àsìkò téèyàn wá sùjádà lèèyàn súnmọ́ ọlọ́run ọba jù wọ́n wá fẹ́ kí èèyàn kí ọgbà àdúrà tó pọ̀ nínú sùjúdù rẹ̀ ṣé táwọn obìnrin ní àbí táwọn ọkùnrin. How should one reply the one who congratulates one happy birthday? Should gifts be accepted on this day? Can one decide to do sadaqah by cooking special food for one's family only? Are the women permitted to fast sitasus shawwal before paying back their maize Ramadan fast for convenience sake? Yes, because the time the time for Sita to Shawwal is limited, and there is an evidence that uh, the lady companions of the Prophet sallallahu alaihi wasallam said they used to delay the missed Ramadan till when it is Sha'ban, before they finally fasted, because of these and some other evidences, it is permitted to say to shower because the time of it is limited. If you don't fast it and it goes away, you may not have the opportunity of fasting it, whereas the timing for fasting the missed Ramadan is still there. So it's permissible. Uh, what is the other question? Birthday, There's nothing like birthday in Islam. Don't even encourage it in the first instance, so as not to, you know, be to be instrumental towards what is not okay. <clears throat> now. Assalamu alaikum. Please, sir. What is the Islamic view concerning jewelry for women, for female, not gold? Yes, it's permissible. That is Islamic religion. It's permissible for them to have jewelries and to have ornament to decorate themselves, most especially for their husbands and all It's permissible. Now. Now, please explain to us the husband intends to go to Halqa and the wife said, I want to go too. But the husband said, No, stay at home. But she said with pride, I will go. You can't stop me from what Allah has permitted me. And she went with force. She shouldn't go by force. What she can only do in that respect, there are two things. If uh, it is time, the Prophet ﷺ said, do not prevent the female servants of Allah subhanahu wa ta'ala from observing their salat in the in the masjid. Uh, but for them to say it in the darkest corner of their room is better. Uh, even with these the woman has to ask for an explicit permission from the husband. That is one. Two, seeking knowledge, which is compulsory. Maybe the husband is not learned and the wife has problem with the issue of khayd or issue of salat or some very compelling aspect of the deen. The husband has no knowledge and uh, she, he has prevented her from going to seek knowledge in order to improve her deen. In that respect, she may uh, forcibly follow the husband. You don't, you don't rebel against the husband because that will be beginning of anarchy in the household. And when it starts, you don't, you cannot you cannot see the end. So you take it with caution and with maturity. Don't do it because an average man, when you do anything to hurt his pride, he will find a way of paying you back in a way you will not be able to bear. As my daughters and sisters and mother, this is my advice for you. Don't let it get to the level of uh, being confrontational with your husband. Uh, you know, the reign of, uh, of the governance is in his hand. And uh, if Shaitan takes possession, uh, if he's been possessed by Shaitan, he may misuse it. So, to avoid satanic possession, when he's blowing hot, try to be as cool as possible. That is, your coolness is what we subdue the heat, inshallah al karim. May Allah make this. Now, ààyè sọ fọkọ yìí pé sèntósè èmi ntẹ́mi ó sè ní sèntósè eh, èyí sọ báwọn tó bá ń gbé gbóná eh, èyí ó lù lẹ́fọ̀ irun gan tó jẹ́ ọ̀ràn àyàn tí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé tí ẹ má kọ̀ fún àwọn ẹrúbìnrin ọlọ́run ọba tí wọ́n bá fẹ́ lọ mọ́sáàsì láti lọ kírun ẹ má kọ̀ fún wọn láti lọ kírun ṣùgbọ́n kíákí ní ibi tó sókùnkùn jù nínú kọ̀rọ̀ yàrá wọn ló dájú eyín gan-an fẹ́ kí ẹ gba permission lọ́dọ̀ ọkọ wọn ah, kọ́mọ́ bá dá nǹkan mi táàmù tiẹ̀ mọ́ bí ọ lọ sọ̀rọ̀ pé ntọ́ lágbára nù lọ sọ fún pé mọ̀ sọ fún sọ fún pọ̀lọ̀ mọ́ mọ̀ bọ́yá oní mi ó sì wá le tó yìí wàhálà ńlá ni tó le dà ní lọ́kọ̀ lára tó yẹ tó bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí àti pé padà láti ṣàtúnṣe kì í sábà lọ́kọláya ya ti ń bá ń wọn ọ̀tọ̀ rò fún tí ń dá wàhálà gan wọn ní bàyàn ẹ wà máa bí ẹ wà máa kálùgbẹ́ ẹ paná paná paná paná torí pé tí ń sọ ntọ́ba yìí ni wọ́n sọ pé ẹ sọ dodo tẹ́ ń sọ yìí kì í sin tí tó dájà alẹ̀ nígbà náà sọ tó lè ó lè jẹ́ pé nǹkan kan tó ti ṣẹlẹ̀ nígbà kan nǹkan kan wọn ló ti lọ ń fa wàhálà tí ọba ní òun fẹ́ lọ sí halkọ pẹ̀lọ́kọ tọkọ bá ní ọ̀lọ́ tí ìṣe wípé ntọ́fẹ́ lọ wá nímọ̀ ọjẹ́ ntọ́jẹ́ pé ọ àfẹ́kìtì fọ́rọ̀dọ̀ àìní ẹ̀. bí ó ṣe kírun ló bí ó bá ṣe ń ni ó lè rán àwọn ọmọ ìyá mi wípé kí wọ́n bọ̀ ń béèrè kó má bàdé bí pé òun àtọkọ wọn àmọ ta kàǹgbà ọfẹ ọkọ yìí ọ lọ ilé yìí kò sí bàbá ọba ti sọ alhamdulilah ntọ́ ọlọ́run àdúrà kọ́lọ́n jẹ́ pé torí ọlọ́run lẹ fi lẹ́ẹ̀gbà tí ìbá sì torí ọlọ́run tọ̀ ó ẹ̀ kọ́lọ́n bá ṣùgbọ́n kọ́lọ́n kó ti torí kó pé torí lẹ fi o so ọkọ̀ yìí ṣe ń tọ́jẹ́ pé tọ́ bá ń gbóná èèyàn náà wọ́n máa bá gbé béèrè straight introduction rẹ ti pọ̀ jù. àgbọ̀ ah, tó ń sọ. ó ní pé kórìíra bídíà. kò tí tán. ó ní pé ìkórìíra àdàdá sílẹ̀. bẹ́ẹ̀ni. àti ìyapa olórí. bẹ́ẹ̀ni. now ní mọ́ṣáláṣí tí wàá ta ti ń kírun. now mi rọ́ọ̀bù wà bẹ́ẹ̀. now a dẹ̀ ti lọ bá wọn pé a ṣàlàyé mi rọ́ọ̀bù wọn. olórí tó jẹ́ ìmọ̀ọ́mù. now ó mú ẹ̀rí ìmọ̀ màlìkí wá pé ó ní tí ò bá ti ga ju ìka fún. now àwọn tó dẹ̀ jẹ́ pé àwọn ọlọ́kọ́ mọ́ṣáláṣí tó jẹ́ bàbá bàbá wọ́n believe nínú ìmọ̀ọ́mù gan. so nísìn ìmọ̀ọ́mù ti ní bó ṣe máa wà nìyẹn ìmọ̀ọ́mù dẹ̀ ní sílé lẹ́yìn àsùbà sí di ṣáì ṣé tó bá kan wípé àwa lọ́tì síwájú kàkírun ṣé aago rí ní rọ́ọ̀bù láti má yapa olórí àti jọmọ́ àbí pé ká kórìíra ohun tí ó ń ṣàrẹ̀. etí ò bá ní mú wàhálà wà nù mọ́ṣáláṣí táwọn èèyàn bá gbọ́ yín pé kíní èyí ṣara rẹ̀. gbọ́dọ̀ tó bá ti tíọ́ pé kàkí lẹ́lẹ̀ báyà kú bẹ́ẹ̀ tàbá sálámọ̀ báyà ariwo ní mọ́ṣáláṣí ẹ ti ṣe òkìní sọ̀rọ̀. sọ tó bá fi dàbá nǹkan kí bọ́ bá ṣe tọ́lọ́hún ó fi ṣàgbọ́yé tí ò sí fitinẹ pé ẹ̀dá wà ní kọ̀rọ̀ tó jẹ́ pé lójútáyé ni tí èsè pé wọ́n lọ sí skul wọ́n lọ síbi iṣẹ́ wọ́n lọ kíkiní ah sista báwo ọfà ìròjò mi tó ọ̀rọ̀ ọba kan pé ah wàlá yìí tẹ́ ẹ̀ bá tí ì lọ́kọ èmi ọ̀ máìndì o eh. Eh? ọmọ yìí sọ ẹnu rẹ̀ ẹnu rẹ̀ ó wà á rọ̀ lórí ìgbà. person to be buried was buried with his parents where the person to. Eh, eh, eh. wọ́n sọ pé wọ́n sin òkú ní àdúgbò wọn tí ẹni tí wọ́n sin wọ́n sin pẹ̀lú kọ̀ọ̀kan àti ọṣẹ tó ń fi wọ̀ fún un ìgbà tí wọ́n bèèrè àwọn èèyàn ṣàlàyé wípé láti yọ èrò orí àwọn èèyàn kúrò wípé wọ́n lo kọ̀ọ̀kan yẹn àtọ́ṣẹ́ yẹn wọ́n ṣe sin pẹ̀lú ẹ̀ pípé kí ló yẹ ká ṣe fún àwọn tó ṣe kí ló yẹ ká sọ fún àwọn tó ṣe ṣe yẹn. tó bá jẹ́ pé wọ́n á sin pẹ̀lú kàìnkàìn ó yé mi ó yé mi torí pé wọ́n ń bẹ̀rù wípé àwọn tí wọ́n bá wú nǹkan tí wọ́n bá yọ kàìnkàìn pọ̀ rẹ̀ wọ́n wá pé káwọn èèyàn má bàa lo kankan yẹn àtọ́ṣe yẹn kí wọ́n má bàa fi ṣe nǹkan bíi tí a bá wá wú sàárè tí wọ́n wá yọ kankan yẹn kọ́ àtọ́ṣe tí a tó ìgbaṣọ lọ́rùn rẹ̀. torí àdádálẹ̀ bá ti bẹ̀rẹ̀ kì í lópin mọ́. látara pé wọ́n láwọn ń kọrin ló fi di wípé nínú àwọn mọ́ṣálá masajid lẹ́sìn bí ìgbà tó yẹ pé wọ́n ń ṣe sáfíìsì ni wọ́n ṣe ń ṣe ń bẹ̀ wọ́n dẹ̀ ka kú pé gangan lẹ́sìn ọ̀pọ̀ báwọn so gbogbo orú nǹkan báwọn solution náà ni wípé bóun ni súnà ṣe ni a ṣe ntí kò sẹ́ẹ̀lì tó sọ yí pé kàǹkàǹdà wá fi wẹ ẹni tá a sin àlè fi wẹ̀ a ah. tó ọmọ ẹ̀dùá tá a bá fi wẹ òkú àwa gan ò lè fi wẹ̀ mo fi wẹ mi tàbí ìyá mi mọ̀dẹ̀sánù mọ̀dẹ̀ fi wẹ̀ padà àbí ọṣẹ tí mo fi wẹ̀ kù fún wa èmi náà dọ́gbọ́n á fi nǹkan mi wẹ̀ kí ni násù tó sọ yìí pé mi lè lò ó so bí ẹ báyìí nì ẹhẹn so àwọn gan tí wọ́n sọ yìí pé wọ́n sì mọ ṣé n táwọn gan sọ ni yìí pé a lè lò mọ́ni a lè lò ó àwọn tí wọ́n fi ń ṣe sihir ọ̀tọ̀ lẹ́yìn ara kófò ẹ̀yìn ọ̀tọ̀ ṣùgbọ́n eléyìí ni pé a. ó tún fi wọn òkú mo ṣe ìgbọ́n nù dẹ̀ fi ń wẹ̀ mi padà tàbí ààrí kankan èyí tèmi náà ń lò tó pé kànkàn tèmi òun ni mo fi rẹ̀ wá mi tàbí ìyà sóde yẹn báyìí ok wa sí dáadáa kó lórí dáadáa obìnrin ló ní ọkùnrin ìyàwó ìyàwó náà ní kò ń tí wọ́n wá lò tí wọ́n èyí tí wọ́n wá lò wọ́n tún wá ń tún lò aṣọ tí wọ́n wọ̀ ẹ̀ ṣe ń wọ̀ padà ṣòkòtò tí wọ́n wọ̀ ẹ̀ ń wọ̀ padà pàǹtì tí wọ́n filẹ̀ ń wọ̀ so hmm, kí ni sódì ẹ̀ báyìí nìsín gbogbo wọn yóò ní wọ́n kókó níbo ni wọ́n fi fi ni wọ́n ń bẹ̀rù nísìnyí pé kákúkú sí pọ̀ pẹ̀lú ọ̀lẹ́ yìí nǹkan mú security wà wọ́n lè wú rárá ẹni tó fẹ́ sàbàjẹ́ yóò wú sáré òun ẹbí ṣé òwò gangan bí ni wọ́n fi sí ká má bàa débi yòókù ọ̀gangan bẹ̀rù gangan àdẹ̀wà wù. so tí àwọn èèyàn torí bá ti kú tí ò rí o tí ò yanjú kò sábúrú tí ò ní ṣẹlẹ̀ látara rẹ̀ kọ́ lọ́wọ́ yàrá yàrá burú yẹn sára àlè fúráńtìlà. wà á fúra àtọlà wọlé wọn làwọn obìnrin nǹkan àwọn fúnra wọn fọtẹrì náà. ẹ jọ sà kí ni ìdájọ́ lórí ẹni tó bá rèpù èèyàn. ẹni tó. ó rèpù èèyàn tó dẹ̀ jẹ́ mùsùlùmí bọ̀ àwọn àáfàá yẹn ni kò ń ṣe kò ń ṣe àwọn àáfàá tó lákòóyè dáadáa. Ah, eh, ṣé wọ́n lè advice ẹ̀ lóbìnrin ẹni tó ṣé ta ló fẹ́ ṣe advice nísìnyí ṣé ẹni tí wọ́n rèpù ló fẹ́ ṣe advice nísìnyí. láàlá. ọ̀rọ̀ rẹ̀ kò ní ó sì ṣèbàjẹ́ tó bá jẹ́ pé ibi tí ṣẹ̀rẹ̀ àwọn tí ń lo òfin ni wọ́n fún ní ìdájọ́ ẹni tó ṣe ìbàjẹ́ tó bá ti márì ọ̀tọ̀ ni tí ó bá ti ṣègbéyàwó ọ̀tọ̀ ni ẹni tí wọ́n rape àgbà wọn níyànjú wípé káwọn náà ṣọ́ra ní ní ìbèbè irú nǹkan bẹ́ẹ̀ látara pé kí ni wọléwọ̀de láàrin ọkùnrin lóbìnrin ìbáàjúbìnrin tí ń lo véèlì tí ìdẹ́ ṣe ọkùnrin tó jẹ́ pé àwọn máhàrìmù rẹ̀ ni ọ̀lẹ́tọ̀ kí wọ́n lélẹ̀ òde ọmọ pọ̀ jù tọ́ kí wọ́n ṣọ́ra fún gbogbo nǹkan tó lè fa fitna kìí ṣe òun nìkan lèèyàn advice àwọn obìnrin gan náà á advice wọn kí wọ́n yẹra fún un tó lè fa fitna tí ó fi wá dé ògóńgó wípé à ń kiri ní mọ́lẹ̀ ní tipátipá kèyí nìkan kọ́ bal insanu ala nafsihi basira ìwọ tó o bá mọ̀ wípé magnetic field rẹ ó wà very wide kọ́ ọ má ti gbúrò obìnrin gan ni wàhálà àti débà o kásẹ̀ tó wá má sọ wípé rírí rẹ̀ súnra kì fún mímọ rìn lágbègbè ibi tí ó fi lè kó sínú wàhálà yẹn láti fi ṣọ́ ẹ̀sìn ara rẹ̀ torí ìsìnà ìsìnà ni tó ti gbóhùn rẹ̀ ó ṣe é. Tọba rẹ̀ ti ṣe kò ní ní òpin ó ṣòro tètè kúrò nínú Wa Àwọn tí ó máa ń ṣe àṣàlásì fún kọ̀ọ̀kan ṣé ìrẹ́lẹ̀ advice àwọn ẹgbẹ́ kan máa máa lọ sọ́dọ̀ ẹ̀ mọ́? Kò sí ẹ̀rí nínú Ìsìláàmù wípé kọkùnrin ọlọ́kùnrin ó kó àwọn obìnrin olóbìnrin tó yẹ pé ṣẹlẹ̀ láàrin wọn káwọn máa ṣe sàrúmọ́dá. Kò sí àwọn tí ó jẹ́ wípé ẹ̀sìn gan ni wọ́n kàn ojúlówó ẹ̀sìn ni wọ́n kàn tó yẹ pé súnà gan ni mímúra yìí hijab ní sábà máa jẹ́ òjíṣẹ́ náà sọ́lá àlọ́ sọ́lá ó ṣe àwọn sàbẹ́ náà ṣe gbogbo ọ̀gọ̀ọ̀rọ̀ ilé mímúra yìí hijab ni kìí ṣe tó jẹ́ wípé àtọkùnrin olóbìnrin kùnrin àtọkùnrin olóbìnrin wọ́n wà tajúmọ́ ara wọn báyìí kìí ṣe ti a Eh, tó bá jẹ́ pé wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gan ó ní àwọn ṣùrùtù àwọn májẹ̀mú tá a gbọ́dọ̀ gbé kalẹ̀ tí òfin ní di nǹkan ni ṣùgbọ́n ó bá ṣe pé àsàlátù tí wọ́n ní wọ́n ń ṣe wọ́n lọ kọrin wọ́n lọ dá wá kàn ni kí wọ́n jìnnà sí tó bá yẹ pé ẹ̀sìn náà ni wọ́n ń kọ́ wọn ní bó ṣe yẹ kí wọ́n fi májẹ̀mú sí tí òfin ní jẹ́ pé wọléwọ̀de láàrin ẹni tí ń kọ́ wọn àtẹni tí ń kọ́ ọwọ́ adélẹ́rù débi wípé lágbájá ló tiẹ̀ ó gbọ́ mi yé mi lọ kí yẹn má fi ṣẹlẹ̀ náà. asalaamualeykum. wa aleykum salaam. ṣé ó dáa àwọn àbọ̀. kọ́ máa fi mọ́sánná tírẹ́tìn àwọn ìyàwó wọn. rárá ọkọ àrẹ jàre. àmà yí pé àmà yí pé gbogbo wa gbọ́dọ̀ prepare my gba bóyá èèyàn jẹ́ first second or third pé kò sí ìpè o ìmí ìṣí lè wọlé. but ṣé any slight mistake wọ́n gbọ́dọ̀ máa fi mọ́sánná tírẹ́tìn èèyàn. ipe ẹ̀ẹ́n wọn mo ṣe dalérú má wọrí bó ṣe mọ̀ tiẹ̀ ṣe nìyẹn ìmí bọ̀ wọ́n mú ẹ wóbi tó mú ẹ wà ó kọ́ ní kínní mọ́sánbọ̀ ó ṣáà prepare mind ẹ̀ mọ́sánbọ̀ two years ìfúnmù ti fẹ́ kú sílé mọ́sán ò tí wọlé ṣó ta kó máa rí bẹ́ẹ̀. Assalamu alaikum my second question. Fábẹ́rì. Ẹ ọ̀nà àfáà tó ń tẹ̀yàn rìn. Téèyàn dẹ̀ mọ́ ìyàwó tó yẹ pé èèyàn dẹ̀ ti advice wọn títí ti pé kíní yìí ò dáa kò sí ló wà bẹ́ẹ̀ tán ọ̀gbọ́ ṣé ó dáa kéèyàn pa ìyàwó yẹn kéèyàn má bàa ṣe mọ́ àbí kéèyàn ṣì má bàa ṣe. now ká bẹ̀rẹ̀ ní ibi ìtàn àkọ́kọ́ ìyàwó ṣíṣe ẹ̀sìn ni gbogbo ń tọ́ bá dẹ̀ ti jẹ́ ẹ̀sìn kọ́lọ́run ọba tó gbà lọ́wọ́ èèyàn èèyàn gbọ́dọ̀ ṣe ní bí òjíṣẹ́ náà sọ àṣìlám ṣiṣẹ́ tíyàwó méjì bá ti pé sínú ilé gan ìmá fi ọ̀rọ̀ ara wọn tírẹ́tìn ara wọn kìí ṣẹ̀sìn ẹ̀sìn takò kìí wá ṣe yẹn nìkan kíyàwó kan ntọ́kọ òṣè fún un kọ́ máa fi pó láti fi takàngbọ̀n. sí àwo kejì kìí ṣara rẹ̀ lòjíṣẹ́ lásàrà asálàm sọ pé almutashabbi bima lam yu'ta kàdábìsì tọ́bi zuur obìnrin náà béèrè lọ́wọ́ òjíṣẹ́ lásàrà ṣé láti fi ta kàngbà pẹ̀lú orogún mi ntọ́kọ̀ mi ò ṣe fún mi mo lè gbé kí n ṣe kí n fi halẹ̀ mọ́ òjíṣẹ́ ní téèyàn bá ń lò ó láti fi ta kàngbà bí ẹni tó gbé aṣọ èké wọ̀ ni nítorí náà a gbọ́dọ̀ ṣọ́ra fún eléyìí alhamdulilah ghira owú jíjẹ àdámọ́ obìnrin ni pọ̀tọkùnrin pọ̀ ju tobìnrin lọ pọ̀tórí pé ọlọ́run ọba fi ẹ̀tọ́ lẹ̀ fún ọkùnrin wípé ó lè fẹ́ẹ́. jẹyọ kan lọ kò jẹ́ ká tètè mọ̀ ọkùnrin tí ọba lówó lára ò lè rálì jẹun náà wọ̀ owó ọ̀gbọ́dọ̀ kọjá àlà torí tí ọba fi lówó wá yóò dìdà yóò sùn ẹni tó jẹ́ yí pé kò bìkítà gbogbo kọ́ndíṣàn tó bá báyàwó rẹ kò ní lára. wọn àbá rẹ nìkan bá àmọ́ lọ nísìnyí kọ́ kó kí ìyàwó rẹ̀ kó fàyà kọ́ láyà tàbí kó kí ìsì ìyàwó rẹ̀ kó gbà lẹ́yìn kó ṣe pé kò bìkítà bákan náà ló rí fún un pé kí ẹ kò kúkú ka mítà kó bákan náà kò sí kò sí máa kí ní bẹ́ńbẹ́ tí wọ́n gbé e lọ ni ẹni kì wá sí lórí èèyàn nìkan ẹ̀tọ́ wípé a ìyàwó mi gbọ́dọ̀ yàtọ̀ ní ti dáadáa kíkọ́ lẹ́kọ̀ọ́ ṣíṣe wá sí fún un pípàkíyèsí rẹ̀ sí ibi ìmúra níbi ìsọ̀rọ̀ sí níbi ìrìn sí kó ń fúnra rẹ̀ ní kíláàsì tí mùsùlùmí gbọ́dọ̀ fúnra rẹ̀ èyí wà ń bẹ̀ nínú tí a lè fi pe àkíyèsí obìnrin sílẹ̀ kì í ṣe pé ọ̀rọ̀ mọ́tínà ọ̀rọ̀ ọlọ́run ọba ni obìnrin tí ò ṣe léyìí o ìyá ọlọ́run ọba tí ó jẹ ni tí ò ṣe léyìí tí ọkùnrin bá ń fi ọ̀rọ̀ mọ́tínà dẹ́rù ba obìnrin takhwifu lélẹ̀ aw intihar muslim à ń bọ̀ wá ka nínú akhbar lẹ́tà kí a máa dẹ́rù ba mùsùlùmí tàbí kọ́ máa halẹ̀ mọ́ haramu torí wípé ọmọ yìí pé kínní tí mo bá sọ fún ọmọkùnrin yóò destabilize rẹ̀ ọ̀wọ́n á máa máa dẹ́ láti fi haraasi rẹ̀ pẹ̀lú rẹ̀ tọ́wọ́ àwọn ìpè ẹ̀yìn nìkan nǹkan kan ọba ní mánu tọ́wọ́ mọ̀ pé ah, ọ̀rọ̀ mọ́sánná kò rí dúró sí lára àyàwó rẹ̀ ọ rọra gẹ̀ẹ́sẹ̀gbẹ́ kan ni tí òfin ní bá ìmánì rẹ̀ jẹ́ ọ máa ṣe gbèsè tiẹ̀ ọ wà wá bó ṣe gbé wọ fún bí ó ṣe gbé wọlé fún lọ́nà tí òfin ní nílára bíi báwo ntí máa ń ní obìnrin lára lórí rẹ̀ náà jù ní wípé kọ́mọ́dé wípé àríyàwó tán apàyàlétì wàláhì ń dẹ̀ ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n láwọn ń ṣe mọ́fúnmọ́ látara pé kí ni a máa fa ojú ẹni tí ó ń bẹ ńlẹ̀ a máa lójú ọ̀nà tó pọ̀ àádẹ́jẹ́ ti ń bọ̀ gbọ́ yé wípé kìí ṣe pé o special kan débi wípé ọ̀wà a máa tẹ̀lé bàṣubàṣu wípé yes táìmù mi ní nísìnyí kan sún sẹ́gbẹ̀ẹ́ kan wà á ti dé olúkálukú lẹ́lẹ́tọ̀ọ̀tì. torí yẹn náà wà ń bẹ iṣẹ́ tí ń bẹ lára èyí tí ń bọ̀ pọ̀ ju èyí tí ń bẹ nínú ilé lọ máa ń fìlì pé ah, attention tó ti rí láti ìgbà yìí náà ti tó náà ẹ pa òun tiẹ̀ wá mi látẹ̀ńṣàn ni mo ní wà lójú ọpọ́n nísìn láti lẹ́sẹ̀ kò sí ẹ̀sìn Islam ló ní different ministry ni tí ọ̀kan ọ̀dẹ̀pà kan lára wọn gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ní kí ìjọba yẹn ó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa tí a bá ti gbọ́ yé báyìí yọ ọ̀rọ̀ ọ̀gọ̀rọ̀ crisis ti ń bẹ ń bẹ ọkọ̀ ò tó ṣe tàbí ntí ẹni tí ń bẹ ń lé gbé sórí kì í sára ẹ̀ tàbí ẹni tí ń bọ̀ ń ta gan òun gan-an kìí ọfẹ́ dalé kan ru ni wípé kóun ó fi kọ́ tòun tí ọ̀dẹ̀ necessary tí èdè sara rẹ̀ kìí sèrò orí mùsùlùmí sọ́bó ṣe wà ní àbàtà bẹ́ẹ̀ lọ́wọ́ àgbà yẹn inshallah kẹrin tá a dé bá débi ọ̀rọ̀ márẹ́jì àfọwẹ́wẹ́ kọ́láwọn bá kó ṣe ní rọrùn fún wa kìí ṣe nínú òfin ẹ̀sìn kò bẹ́ẹ̀ sì mú wípé kí ọkọ máa fi ọ̀rọ̀ mọ́sánná kọ́ máa fi halẹ̀ mọ́ tó bá ń ṣe tó bá pẹ́ yóò dẹ̀tẹ̀ látara wípé kí ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe bá ń gò níkan ṣe kò níkan ṣe kò sí kàkà tó lè ṣe kò lè ṣe máa ṣúná ẹni tó yẹ pé èyí tí ń gbé kan kò lè kò tí ì rí pé ó tún dì mí kún kí wọ́n fẹ́ẹ́ ṣẹlẹ̀ wọn <laughs> ṣọ́kàn lápá tẹnu olóyún mo ó tí ìjẹ tẹnu ọ̀fẹ́ kan tó ó ní kó lè dùn jẹ rárá rárá kò ní dùn jẹ yọ hàn ọlọ́fun ni yọ so ló fi jẹ́ pé gbogbo eléyìí agbọdọ ṣọ ah, ẹn tó wo yẹpẹyẹpẹ ní tá a bá bá sọ pẹ̀lú èrè tí fún tí ò bá gbọ́ kí ìyàwó haramu ni jẹ láṣẹ kàfìrarì haramu ni fáwọn bíbá ṣe rẹ̀ tó bá jẹ́ wípé táwọn tá a fi báyẹn ṣe náà ni pé táwọn alẹ́ lóbi rọ̀ tọ́pọ̀ wala ta'awun 'ala al-ithmi wal 'udwan àwọn èèyàn wà lẹ́nu iṣẹ́ tẹ́ǹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ iṣẹ́ lọ́pàá yín pọ̀ bí ìbá ṣe pé iṣẹ́ ojú ọ̀nà ọlọ́run ọba tí ó fi ṣàlékún ẹ̀sìn wọn pẹ̀lú ẹ̀hàn bọ̀ tí ó tí ó bá fi di pé dúró àti sàpá fẹ́ dàpọ̀ mọ́ra wọn kọ yẹra kọ́lọ́run kọ́ àwọn ṣe. àwọn ètò àkùn sọ̀rọ̀. sáwọn àlékún ẹ jọ̀ọ́ kí ni ó yẹ kó jẹ́ ìgbàgbọ́ mùsùlùmí nípa pé bóyá wọ́n sọ pé ọmọ ní ẹgbẹ́ bóyá ẹgbẹ́ ní èrè tàbí pé bóyá. ìlú èrè yẹn náà kàn sí i ẹjọ́ kí ni kó jẹ́ kí ló yẹ kó jẹ́ ìgbàgbọ́ mùsùlùmí nípa pé ọmọ ní ẹgbẹ́ bóyá ẹ̀kọ́ sọ pé mèrè lọ́mọ kan tàbí bóyá nínú bó ṣe ń hùwà ṣá bọ́mọ yẹn ṣe ń bí ẹ̀kọ́ sọ pé mèrè lọ́mọ yìí ọ̀ àjẹ́ ni. Rukia Rukia na the, because possession na ló máa jẹ nothing more than possession is either the child is being possessed Rukia na ni tá a máa ṣe Rukia fún inshallah sheik lórí ti ọ̀rọ̀ ti àwọn ọmọ táyà tí a sọ lẹ́ẹ̀kan yẹn ah. na irú ìtòṣẹlẹ̀ lánàá ní eré àtọ́mílán bíi eré àwòrán òjòkì yẹn bẹ́ẹ̀ pé they involve in accident àwọn yẹn lè kú mọ́tò kìíní ojú wọn pa mọ́nu mọ́tò yẹn náà wọ́n á kó kọ́ọ̀sì wọn orí nìkan ló kù àlè àdìfà ìpèlè ìdè muslim or no muslim tí màá bá ṣe pé àdègbè dìnnà àwọn muslim tó wà bẹ̀ ní láti pé àfẹ́ à ní kírun tí wọn lára kan tó ṣe wọn. láà kí àwọn mùsùlùmí tí a máa dìnnà ìní right lára okú tí mùsùlùmí bá wà ní country nísìn ó kú sí bíi country kan kò sáwọn mùsùlùmí bẹ́ẹ̀ definitely wọ́n sin síbẹ̀ ibi tó bá kú sí náà nìkan sísè ibi tí mùsùlùmí bá kú ni wọ́n sí ni wọ́n sin wọ́n sí because bí ibi tí wọ́n sin òkú èèyàn sí bó bá ṣe jìnnà sí ìlú abínibí rẹ̀ sí bẹ́ẹ̀ ni ọgbà àlìjẹ́nà rẹ̀ ó ṣe gbòòrò sí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàásìlà lélẹ̀ ló fi fàǹgbà tí brọ́dà Sayyidatuna Aisha radhiyallahu anha tó jáde láyé tí wọ́n wá ń gbé bọ̀ láti tàtẹ́ ń gbé bọ̀ ní Madina ó ní kí ló dé àwọn wo ni wípé Madina tó ẹnikẹ́ni tí wọ́n bá ti sí mọ́kàdà sí Madina tó jẹ́ mùsùlùmí wọn ò ní bílẹ̀ rẹ̀ nù sáré ẹni tí wọ́n bá dẹ̀ fi tí wọ́n bá fi léèrè nu sàárè pẹ̀lú ògbọ́nà ọba ó ti bọ́. náà làwọn fi ń gbé bọ̀ wá sí Madina nana Aisha ọ̀tá ara kílódé ibi tí èèyàn bá sùn kí mùsùlùmí bá jáde láyé sí ibẹ̀ ni wọ́n sùn sí àìmọ̀ àwọn sábẹ́ yìí sẹ́nà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jáde síta tó yẹ pé gbogbo ibi tí wọ́n wà náà ni wọ́n sọ sí wọ́n sọ pé kí wọ́n dá wọn bá padà bọ̀ Madina sálọ̀ lájú gbogbo ibi lọ lẹ́yìn Mẹ́kà àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ pé ẹ̀jẹ̀ àwọn dáwọn padà bọ́ mọ́kàjáre ẹ̀jẹ̀ àwọn bá pẹ̀lú yìí tó jẹ́ pé fàyínà ìdílé àwọn ilé rẹ̀ jù náà asúnmọ́lá ni mo kí kíni dẹ́ndẹ́ lórí ibú lọ ọgọ́rọ̀ tó wà predominant níjẹ́ bẹ́ẹ̀ náà lórí ibú nígbà rẹ̀ pé wọ́n ń mú kúrò nínú kẹ́ wọ́n wá wọ́n wá fẹ́ tó bá tiẹ̀ pé ọgọ́rọ̀ tún ó tún wá kọjá àlà wọ́n tún wá sàsọ́ọ̀lẹ̀ tóun bá ti kúrò kí wọ́n máa rùn lágbo ilé àná sàmàlẹ́kùn àmúkúrẹ́. náà wọ́n ti sọ̀rọ̀ tán tó tí mùsùlùmí bá ti kú síbi kan kí wọ́n sin síbẹ̀ tó bá yẹ pé ibi tí wọ́n sin sí wọn ráìtì irun kíkí ò tí ì ṣẹlẹ̀ torí fáwọn tí wọ́n tẹ́kì àsìnsìn rẹ̀ ń bẹ̀ yẹn wọ́n ì ṣe mùsùlùmí tí ó ṣẹlẹ̀ ni wípé tí mùsùlùmí bá ti gbọ́ báyẹn àwa mùsùlùmí a bá wà níbí á dìde á kí sọ́wọ́ àtọ̀lọ́gbà ìwòfin irun tá a a sí níbi tó ti kú tí a fi lè fún un lẹ́tọ̀ọ́ rẹ̀ but a kì lẹ́yìn rẹ̀ fún un ní tó nínú àwọn ọmọ ya wa àwọn antoni family àwọn tí wọ́n gba náà àwọn landlord landlady Abu Mariam Zakaria ọ̀kan nínú àwọn ọmọ wọn kan jáde láyé sí ìta outside the country ibi tí wọ́n sin sí definitely kò sí àwọn mùsùlùmí kankan bẹ̀ ah, alhamdulilah inú rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ láti ṣe jẹnẹsọláṣọ jẹnẹsọ so sọláṣọ lọ́háyè so ọ̀pọ̀sibù lẹ́yìn sí i wọ́n jẹ́ anything tí wọ́n bá rí lára rẹ̀ wọ́n fún ní ìwọ̀ yẹn tí wọ́n sin sínú sàárè. láti fi fanfa wá ọ̀dẹ́ fi àti ìsílẹ̀ ìdẹ́sẹ̀lẹ̀ wọn ò yà sí àpèjì ìsèkútò náà ìbòsí wọ́n ti wọ́n lọ sí wọn kírun tí wọ́n lọ́wọ́ pé àwọn òṣèlú mùsùlùmí wà láàrin wọn àbí kò sí mùsùlùmí bẹ̀ irú yẹn pé kí náà máa ṣẹlẹ̀ níta ìdìbò wọn bẹ́ẹ̀. wọ́n dẹ̀ ti sin gbogbo wọn papọ̀. wọ́n fẹ́ sin wọn pọ̀ wájú bọ́rọ̀ pé ṣé mùsùlùmí wà mẹ́ẹ̀kan kírun sí lára àbí kì í ṣe mùsùlùmí ni wọ́n kọ́ lọ sí wọn. náà. àwọn àwọn òpè ya ṣé mùsùlùmí wà àbí kò sí mùsùlùmí rẹ̀. àlẹ́ ìdílé ọ̀pẹ̀ ya mùsùlùmí wà àbí kò àbí mùsùlùmí ò sí ń bẹ̀. àtàwọn pé wàá tí nǹkan yẹn ṣe lẹ̀. mo question ti di méjì a mọ̀ pé mùsùlùmí wà nínú àwọn kìíní tí wọ́n wà but a lè identify wọn that is what other wahid. asani a mọ̀ bóyá mùsùlùmí wà ń bẹ̀ àbí ò sí ń bẹ̀ èwo ló ń sọ. àmì bẹ́ẹ̀ mùsùlùmí wà àbí ò sí bẹ̀ àyè fọ́tọ̀. fọwọ́dà Allah subhanahu wa ta'ala ma ja'ala Allahu alaykum fi min haraj àmọ̀ bóyá mùsùlùmí wà ń bẹ̀ àbí mùsùlùmí ò sí ń bẹ̀ ẹ àfilẹ̀ ni yòókù wà lọ́wọ́ ọlọ́run ọba àbàwọ̀. mùsùlùmí wa wà nù wọn bọ̀ tá identify wọn látara pé kí ni a lè identify rẹ̀ náà a identify rẹ̀ ó ti jóná skull nìkan aláàfọ̀. a sì sọ láti rí gáà ibi fún la fún mùsùlùmí ẹ̀. pé mẹ́rin nìyẹn gan àwọn gan náà wà under possession so di yàrá nìyẹn tó because àbámi yóò bẹ̀rẹ̀ filagai rẹ́jù filagai kí a máa ti ẹnu bọ ìtọ́jẹ́ nǹkan kọ̀ọ̀kọ̀. gbẹgbẹ àgbà bàbá yìí lábẹ́rẹ́ àwẹ̀ ara rẹ̀ náà tààtì rò ara rẹ̀ ni emèrè ni ọmọ yìí ṣé wáyù ni wọ́n sọ̀kalẹ̀ fún ni àbí bó ni tiẹ̀ ṣe jẹ́ sọ̀rọ̀ pé ẹni tó ti bẹ̀rẹ̀ sí máa sọ nǹkan tó à gọ́ra nǹkan fún òun gan náà ọ̀yẹ́ ká kíyèsí àwọn náà fún ara rẹ̀ náà fún naturally ọmọdé kò lè ṣe wọ́n mọ̀ sí wọ́n ọmọdé. kasoro kasha kasa mu kakato wa kinika but in tim musulumi ogodo je ku jina soma oni wipe ati kekere ni musulumi ti mo wa re koma re lesin qiraatul qur'an tahfiz surat al ikhlas surat al ati awon ma ta o ma kekeke ati a az so pe awon orin ti won ha sori un se bi kesa tarare gbogbo awon ile a ma ko won ti won tí a máa kà tá a bá ti ṣe gbogbo àwọn eléyìí tá a bá ń rí àwọn nǹkan kan tó wà strange tó kọjá àlà rúkìá náà láṣẹ ẹni rẹ ni ó dẹ̀ ṣe lé yẹn tó ẹni tá a tún mọ̀ tó amín pẹ̀lú rẹ ni pé tó gbẹ́sìn yìí tó máa ń tẹ̀sìn sọ but uh, ìyá kan lọ́wọ́ wá pé ẹ fura sọ́mọ yìí ò ká fura sọ́mọ náà. ṣùgbọ́n máa ń bìlí ìwọ ẹni bọ́ọ̀lù tó bá sọ bẹ́ẹ̀. la kèé sẹ́ni bọ́ọ̀dì tọ́ba lẹ́ni bọ́ọ̀dì ó ti dé everybody ni so but àwọn tí wọ́n lè sọ ah ọmọ yìí mi láti bó ṣe ń ṣe gbẹ́njẹ gangan ó lé nǹkan kan kí láti sọ fáwọn àyà àwọn òbí káwọn gan kọ́kọ́ chẹ́ẹ̀kì ọṣẹ ohun wọn ò ná torí wípé paul á sì sọgbòlò tí ó fi ní irun bẹ̀ àyàn ntọ́sẹ̀lẹ̀ ni wípé ọ̀gọ̀ọ̀rọ̀ ọbọ̀mọ ṣe máa ń misbehave ńgbà míì ọlọ́run fẹ́ fi dá àwọn òbí lágara ni torí iṣẹ́ ọwọ́ wa ní àwọn ọmọ wa tí àárín wa àtúnlọ́wọ́n bọ̀ bá gúnrégé tó ọlọ́wọ́n bá fẹ́ pàkíyèsí rẹ pé wo ọ̀nà tí mo fi lè mú ọ pọ̀ ọ̀nà tí mo fi lè bà ọ́ nú jẹ́ pọ̀ so nǹkan àkọ́kọ́ òun náà ní pé tó yí nǹkan kan máa máa ní ṣẹlẹ̀ kó dúró tètè ṣe táwọ́bà kó ṣe istikfa kó wá tún àárín wọn àtọ́lọ́wọ́n ọba ṣe kọ́lọ́wọ́n lè bá yẹn ju ọ̀rọ̀ rẹ̀ kìí ṣe ọ̀rọ̀ tí anybody kan dá sí bó ṣe jẹ́ pé health problem physical health problem ta ló lè yanjú ọ̀rọ̀ rẹ̀ doctor ọ̀rọ̀ doctor la gbé lọ kí n lè dìda gbé lọ sọ́dọ̀ torí training tó ní ni so ti yé